to um, Madam Esabod video, Ayinka Aunty video, the two of them. I love Esabod video. I love that video too much. Then I also listened to Inkati Aunty response to the video. Ẹ eh, kò sí kankan tó pọ̀ o. Yínká ò rẹ́dì láti bá Mama Esabod táwọn kò rẹ́dì láti bàjà kò dẹ̀ rẹ́dì láti ba exchange west kò rẹ́dì láti bu padà which is good that shows uh, a good lady a good woman but gbogbo nǹkan tí Esabod sọ nínú fídíò yẹn pátá. gbogbo ẹ pátápátá lójú òótọ́ òótọ́ ọrọ ó máa ń korò ní gbogbo ẹ pátápátá pátá ló jẹ́ òótọ́ kò sí kankan kò sí àṣà dànù ní gbogbo nǹkan tí Esabod sọ nu fídíò ẹ ó sọrọ nípa Yínká Àtíàntì tó lọ sí Nàìjá kò ń ṣe first time tó kọkọ lọ sí tán lọ fi wọ́n jẹ association of Tinubu bloggers ó jáde wá ó wá ṣe the same thing ó jáde náà ó wá praise olú ọmọ ó gbàdúrà fólú ọmọ ó ṣépè fẹ́ni tó bá ń bínú olú ọmọ ó ṣe gbogbo ẹ̀ ní first time tí ó lọ sí Nàìjíríà ìgbà tó tún dé mo rántí ìgbà yẹn tí mo tẹ̀sẹ̀ sí pé <clears throat> òun praise <coughs> olú ọmọ èló náà fún ẹ tó jọ ẹ́ lójú. second time ó tún lọ again ó tún dé ó tún bẹ̀rẹ̀ sí ní praise olú ọmọ back, everybody máa worship olú ọmọ olú ọmọ èèyàn dáadáa tó bá rí nǹkan tó ń ṣe tó bá rí kìnnì kan tó ń ṣe. Hmm. in fact mo máa respect tí àǹtí o máa respect yín ká but pẹ̀lú àwọn ìgbésẹ̀ tó gbé lẹ́nu ọjọ́ mẹ́ta yóò jẹ́ kí lose respect fún because mo kàn rí as a single mother tó dẹ̀ sì ń fight for her future for her life tó ń tọ́jú àwọn ọmọ ẹ̀ tí ò dẹ̀ tún ń tí ò give up on herself tó tún sì ń go further láti lọ school láti lọ kàwé mo really máa ń respect ẹ̀ pẹ̀tí ẹnu ìgbà tí mo kàn rí fọ́kàn máa ń sọ àwọn ọ̀rọ̀ kan tí ò kàn ní mí nìyí gbígbà tọdún tí èèyàn bá ti ń wá fèèmù kò sí nǹkan tí èèyàn ò lè ṣe ẹni tó bá ti tẹ̀ desperado tó bá. wá fẹ́ẹ̀mù kiri kò sí nǹkan tí wọ́n ò lè ṣe because fẹ́ẹ̀mù tó ń target tó fẹ́ ní by fire by force yẹn o òun ló máa máa jẹ́ kí wọ́n máa misbehave ló máa máa jẹ́ kí wọ́n máa sọ kọ́tọkọ́tọ lẹ́nu àti nǹkan tí ò bára wọn lọ ló máa máa jáde lẹ́nu wọn because fẹ́ẹ̀mù tí wọ́n ń wá ó lọ sí ẹ̀ẹ̀mejì eh, báyìí lómi tó lọ ọmọ first time o meet olúọmọ second time o tún meet mc olúọmọ ó di two times o ò bá gbé o ò bá mc ẹ̀kan meet casual ni o o ò bá gbé fún ọ̀sẹ̀ kan àbí oṣù kan o ti wá ń sìnkì praises ẹ̀ torí pé wọ́n ra tíkẹ́ẹ̀tì lọ fún ẹ sí nàìjíríà bẹ́ẹ̀ tí kan tó dẹ̀ ń dùn mí lọ́rọ̀ yín kátìǹtì ni pé ṣé kò síṣẹ́ nọ́ọ̀sì ní psych nọ́ọ̀sì ní UK ni tó o fi lè kíp ara ẹ̀ bí sì tó jẹ́ pé ìrìnkèrindò ló ń rìn kiri because táìmù gan ọ̀sẹ̀ kan gan tó lò ní nàìjíríà tó fi lọ́ọ́ rìn ìrìnkèrindò kò sówó táwọn yẹn fẹ́ fún ẹ gan tó nípa ní UK ní ọ̀sẹ̀ kan as a site nurse kò sí owó tó o fẹ́ ní ibù tó o bá tiẹ̀ gba monetization tó o tajà tó o ṣe kínní owó site nurse ẹ o ò lè tálíkà o ò dẹ̀ lè tòṣì pẹ̀lú license tó gbé lọ́wọ́ ó unfortunate pẹ̀lú bó ṣe kàwé tó level of exposure àwọn tí wọ́n ń da nàìjíríà rú àwọn yẹn ló wá ń gbóríbà fún tó wá ń praise tó wá jẹ́ ọlọ́run ẹ̀ tó wá ń tẹríba fún tó tún wá ń pariwo pé kí gbogbo ayé kan máa bẹ́ẹ̀ tẹríba fún wọn kò sẹ́ni tó dáa tó wọn kò sẹ́ni tó dàbí tiwọn mo láìkì gbogbo kọ̀ọ̀kan pátá tẹ́sábọ́ọ̀dù sọ nípa ẹ̀fọ́ ẹ̀ ó ní pé òun wá fèmù kiri òun wó kìkì pápápá náà ó ti lọ joyè èóyù èóyù ní kálíbà ẹ with your level of education with your level of exposure ó lọ ń bá wọn jẹ oyè oyè tí ò ní mínì ó lọ ń bá wọn jẹ torí pé òun wá fèmù ẹ wọ́n ti gbé lọ sásọ rọọkì wá lọ́jọ́ ìwọ̀n wá di politicians ẹ kò sí problem but gbogbo àwọn tó jẹ́ ṣáájú kí ló gbẹ̀yìn wọn gbogbo wọn kí ló gbẹ̀yìn wọn ẹ tún jọ kọ́ntínú ẹ tún máa da nàìjíríà rú sí ṣé kọ́ máa bribe èèyàn kọ́ máa sẹ́tù èèyàn òun ló important tàbí kó tùlù ṣe ó la ẹnu ẹ lẹ̀ báyìí ó lajú ẹ lẹ̀ ó rí i pé pounds lásán nílùú tó wà ó ti lọ síbi one thousand five hundred èló ni kí Tinubu tó débẹ̀ dollar was around six hundred seven hundred nígbà tí Tinubu máa débẹ̀ ó ti jump sí one thousand two ó ro ti àwọn tó jẹ́ wípé ó mọ̀ pé gbogbo everything ló máa increase gbogbo everything ló máa wọ́n the same market dẹ̀ náà ni the same price àti poor àti wretched people àti rich people so o oh, consider yẹn o wá jókòó kalẹ̀ oníkan máa bá ẹ praise kínní o tún gbèrò lọ sọ́dọ̀ k1 gbogbo itú tí k1 ń pa ṣé o ò gbọ́ sí o ò gbọ́ sí lójú yín náà ẹ rò pé bóyá ìgbà tí Auto Bola ń pariwo ní àjálẹ̀ ní àjálẹ̀ rò pé bóyá Auto Bola ọpọlọ ò pé àbó ní àrùn ọpọlọ àbí kankan ó mọ nǹkan tó ń sọ. So ó mọ̀ kan tó ń sọ ńgbà mí ò kàn lè fi personal something sí but àwọn ọ̀rọ̀ ẹ̀ tí èèyàn bá lè ṣèṣe èèyàn á mọ̀ pé ó mọ̀ kan tó ń sọ. now ṣé owó orin pẹ̀lú ìyàwó àtọmọ tí kéwà ń kójọ rẹpẹtẹ ṣówó orin tó ń kọ òun ló fi kó hòtẹ́ẹ̀lì tó ní bóyá twenty five million ní per month wọ́n fi máa rent per month àbí ẹ̀ ẹ́ sábọ̀dù ní dọ́là twenty five million dollar ó dàbí pé twenty five million naira ni mo gbọ́ tó máa rẹ́ǹtì ní ọ̀dọ̀ ẹ̀ ṣé iṣẹ́ tó ń ṣe òun ló fi kó òtẹ́ẹ̀lì yẹn tó da oró mọ́ lórí yẹn tí ò fọ́kṣọ̀ pẹ̀lú gbogbo owó tó ń rì mọ́lẹ̀ ń bẹ̀ kò sí kíláàtì ẹyọ kankan ẹyọ kan ṣoṣo báyìí ń bẹ̀ ó da oró mọ́ lórí because owó ìkà owó burúkú owó ẹ̀jẹ̀ owó apanilẹ́kún òun ló fi dálẹ̀ òun ní gbogbo ẹ̀ náà ṣe rí jákujàkujà pẹ̀lú gbogbo owó tó sínkì síbẹ̀ yẹn ṣé orin tó ń kọ tó ń fún tó ń lẹ́wọ́ mọ lójú yẹn àtòrin tó ń pè tí ò tówó gan tó ń ná lórí ara ẹ̀ tó fi ń fẹ́yàwó oríṣiríṣi tó tún ń tọ́jú àwọn ọmọ ẹ̀ ṣé ó tó ná débi tó máa rí àjẹṣẹ́kù tó fi máa lọ kọ́ òtẹ́ẹ̀lì tó tóbi tó yẹn tó fi máa lọ tí kì bá ṣe ara owó nàìjíríà owó wa tó fi bribe ara wọn tó kó sí ara wọn lọ́wọ́ tó ń pín mọ́ra wọn lọ́wọ́ òun lèèyàn máa invest sírú bẹ̀ yẹn èèyàn mélòó ló máa rí in a month tó máa san twenty five million ara wọn náà nínà bí gọ́vnà náà tó ń jí owó àwọn náà náà máa lọ san twenty five million náà eh, sínú òtẹ́ẹ̀lì òṣèyàn gidi náà tó lè fara ṣiṣẹ́ ṣẹ́ni tó ń gba tèbí thirty ṣé twenty five thousand ní minimum wage báyìí ó dàbí pé <laughs> ẹni tó gba twenty five thousand k ní as minimum wage ló máa lọ dúró sóòtẹ́ẹ̀lì àbẹ́ni tó ń ṣeṣẹ́ oil and gas tí ò gba twenty five million in a month as salary even oil gan tán ló fún wọn lówó ṣé yẹn ló máa lọ ló máa lọ jókòó sí hòtẹ́ẹ̀lì tá a san twenty five million lóṣù definitely àwọn olè àwọn olè bíi tiwọn àwọn illegal drug pusher bíi tiwọn tó ń ba ayé aláyé jẹ́ tó ń ba ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ àwọn náà ni but for now ni ká ń wá fèèmù báyìí o ó ní ìdí orúkọ yẹn ó ń wá fèèmù ó fẹ́ lọ jẹ ó fẹ́ lọ join politicians ó fẹ́ fi nọ́ọ̀sì tó ń ṣe tó sọ́fà láti gba certificate ó fẹ́ fi ilẹ̀ because ó mọ̀ pé ìyẹn wọn á fara ṣiṣẹ́ yẹn ni nílùú òyìnbó wàá fara ṣiṣẹ́ owó ẹ ni bẹ̀tì wàá wà comfortable bẹ̀tì ní nàìjíríà ó mọ̀ pé owó ọ̀fẹ́ wà ń bẹ èmi kọ́kọ́ máa fi bárò kan fi máa yí zero zero lọ títí tí bárò wọn fi tí ìkì bárò wọn fi máa tán kò sẹ́ni tó máa bí wọn kò sẹ́ni tó máa mú wọn ẹ máa kó jẹ tonígbà kan ni yín ká ló ló sọ pé o ti ṣe gbogbo nǹkan táwọn ọmọ ẹ máa jẹ títí láéláé lẹ kí ló tún wá kiri tó tún tó tó ń sáré jàbàjàbà kiri tó lọ ń bá àwọn illiterate àwọn tí wọn ò tó ẹ torí fíìmù tó fẹ́ tó lọ ń bá wọn jẹ tó lọ ń bá wọn mu kò tiẹ̀ ń ṣerú ẹ̀ tó bá ní pé kọ́ wo gbogbo àwọn tẹ́ kóra yín jọ tẹ́ pera yín ní Tinubu blogger ìwọ nìkan ló kàwé jù nú gbogbo wọn àwọn tó wà tó kù illiterate ní gbogbo wọn òun náà náà ṣe lè lọ kóra wọn sínú situation báyẹn ìwọ tó wo tó wà enlightened tó jáde tó ní experience ó wá lọ kó rẹ sínú ìdọ̀tí mo ní tí Esabod ń pẹ̀ lónídọ̀tí onídọ̀tí dẹ̀ náà ni ẹ náà lóòótọ́ but ọ̀rọ̀ yẹn lè bí ẹnu kó má láìkẹ̀ but nǹkan tó lè fi tó lè fi qualify ẹ̀ náà nìyẹn because ẹni tí ò bá dọ̀tí tó bá tó bá decent tó wà responsible kò ní lọ kó rẹ̀ ìṣòro sọ pé torí fèmù ń lọ ń bá MC olé ọmọ bá jẹ́ bá mú ó mọ ẹ̀jẹ̀ tó ti tọwọ́ àwọn yẹn bọ́ ó mọ ayé aláyé tán ti bàjẹ́ kó tó bá Tinubu kó tó kó tó bá jẹ kó tó bá mu mọ nǹkan tó ti tọwọ́ bò mọ nǹkan tó ti ṣe fún Tinubu kí Tinubu tó pọ́n sẹ́yìn eh? oh, to me o ẹ kọ̀ntínú à máa wẹ lẹ́yìn àyín a máa wẹ lẹ́yìn àyín lórí social media àwa dẹ̀ máa sọ tiwa àwọn ò bá yín wá fèmù kiri orí gbogbo ẹ̀ six feet ni six feet ni táǹgọ̀ nu fídíò ẹ̀ tó sọ lẹ́ni oní gbogbo ẹ̀ oní téèyàn bá ti kú wọ́n wá ń gbàdúrà fún yàn pé kó sùn re ó ní ìwà tó wá wù òun ló máa dìtámì bóyá ó máa sùn re àbí kò ní sùn re pé ó àti wà ẹ̀ so o mọ̀ yẹn ókè o o bá ti lọ bẹ̀ ṣèbí wọ́n á gbé gbálẹ̀ ẹ lọ́wọ́ tí wọ́n náà ilé tó tiẹ̀ ti lọ joyè yìí òun náà ó ti bá wọn jẹ ó ti bá wọn mu ó sọ pé ò kì í ṣe christian ò dẹ̀ kì í ṣe muslim tẹ́lẹ̀ so ìṣẹ̀ṣe ni ẹ́ so ó fìtì láyìn ẹ ẹ madam madam non-psyche tí òrìṣẹ́ ṣe ní UK tó sá jàlàjàlàjàlà kiri